lórí àsìkò wọn ti tù kúrò lọ́gbà lọ́wọ́ 我们。 four zero kc ẹjọ ẹni tó ní kó náà kó lọ ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ láti máa wò mí àbí láti máa gbọ́ mi. orúkọ mi ni ambassador Prince Ọ̀nàọlápọ̀ Adémọ́lá Omíyalé tí mo jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ aṣíwájú New Nigeria Bloggers tí wọ́n jẹ́ mídíà fún bàbá wa president wa Gòmí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí mo dẹ̀ tún jẹ́ aláṣẹ àti olùdarí Ìṣọ̀kan Ọmọ Oòduà Media Limited tí Ìṣọ̀kan-Òmòdúà Radio and Kowé TV tí wọ́n wà ní abẹ́ a wà níbí láti ṣe àtìlẹ́yìn fún ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa olólùfẹ́ wa Paso Poly tó ń ṣe ìfilọ́lẹ̀ awó tuntun lénìí kí Ọlọ́run ọba Olódùmarè ó jẹ́ kí iṣẹ́ wa tó bọ̀ kó máa lo òkè sí i mo nígbàgbọ́ wípé tí èèyàn bá ń ṣiṣẹ́ tó dẹ̀ tẹpámọ́ṣẹ́ tó ń ṣe ọlọ́run máa fa irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ sókè ìgbìyànjú pàṣẹ pólì iná ló jẹ́ kọ́lọ́mọ máa fà lọ́wọ́ sókè kọ́lọ́ má jẹ́ kó rí dààbọ̀ ibi tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n dé kọ́lọ́ jẹ́ kí pàṣẹ pólì náà ò débẹ̀ kó tó ju bẹ̀ lọ àti gbogbo àwọn tí ó tún máa bọ̀ lẹ́yìn tiẹ̀ náà kán tó máa rí dáadáa ṣe kán sì máa rí dáadáa kọ́ka sí látara pàtó pólì mo kí gbogbo ẹ̀yin tẹ̀ gbogbo ATV wípé ẹ kú mọ́ wò wá ẹ kú ìmọ̀ wò wá lágbára lọ́wọ́ tẹ́ fi gbogbo TV kò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wọn kò ní di ẹ ṣé mo dúpẹ́ o orúkọ mi lẹ́ẹ̀kan sí ni ambassador prince ọ̀nàọlápọ̀ adémọlá omíyalé. wọ́n kí bá mi ara mùsùlùmí gbogbo olódó alhaji abdulateef sulaiman kó kó bìbò adigun ajẹyẹ àjẹ ẹgbà àtẹ́wọ́ fún bàbí. ọkọ bàbí àbíkú àjẹyè gógó bìlò ààrẹ mùsùlùmí gbogbo lódó àti mr ọlọ́dẹ̀wájú yes ẹgbẹ́ àbọ̀sá àríwáṣà ẹgbẹ́ àbọ̀sá àríwáṣà àti alhaji kazeem alájẹ greenland hotel oh. níbi tí màsóbólì ti ṣeré ọdún bẹ́ẹ̀ ló ti ṣeré ọdún. Mami Adébọ́lá ní kó máa bọ̀. Orí fídì wà á padà wò ó. Ọlọ́mọdé òkójú ẹ̀ ó gbó Sùlẹ̀. Sùlọ́mọ̀ Nàdì Gbọ́mọ̀ ìtàlá ẹnjìníà ọdún olè. Ẹnjìníà torí ọlọ́run ẹ wo bí tí mo wà ẹ̀sà. Mo kú láìkí ní ojú gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ o. Ọ̀tún bá ń rí díẹ̀ sí ti ní òní ta. Mo kú mo ń bẹ̀rẹ̀ bí àwọn ọ̀rẹ́ yẹn wá ní mo sínú gbé sùn ìwà tó ga tó kámẹ́rà ta ló wúlò kámẹ́rà wo ló pé ọ tẹ́lẹ̀ ṣé wà sí ìgbé mọ́tò yìí morogo wọ́n ní white ní mọ́tò yẹn kọ́lá white bbj six four zero kc bbj six four zero kc wọ́n ní kọ́lá white ni torí ọlọ́run tó bá ní kó lọ bá wa tó torí ọlọ́run yẹn. ẹ dá sóra yìí. sórin lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà gbogbo àwọn táǹtẹ̀ sí ẹja ní sùúrù náà. torí ọlọ́run. ẹgbẹ́ standing kò bí lọ́ọ̀tì ẹja kọ́kọ́ lọ lórí lọ́ọ̀tì báwọn èèyàn tó ti wá bí iná. abẹ́ pa owó náà. tá a bá wá lọ́ọ̀tì tán a kò rí pé kì í tẹ̀lé. Eh. Alhaji Kazeem. yes. ọlọ́run. bọ̀dá ìdá ẹ bá mú ẹ bá mú àwo rẹ́kọ̀dì kan bọ̀dá ìdá. ẹnjìnìà Sulaiman Àdìgún ṣé ẹ ti ṣe tó ẹ ti kí àwọn èèyàn yín báyìí. ẹ mú àwo rẹ́kọ̀dì kan wá bẹ́ẹ̀ gbẹ́kẹ̀lé sókè torí ọlọ́run. owó express. studio mẹ́ta náà ti ṣiṣẹ́ yìí. òun ló ṣẹ̀ṣẹ̀ ń lọlẹ̀ wò yìí. lẹ́kọ̀ọ́ lábí máa wọlé ọmọ abáàbí wọn nìkan. ọ̀gá wa tó ń ṣe dáadáa lórí nọ́mbà yẹn ọlọ́run ló máa ti sọ̀kòtò rẹ̀ ní kólẹ̀ àwọn eléyìí láì ṣe bẹ pẹ̀blíkì. àwọn eléyìí. ó kọjá bẹ́ẹ̀. wèrè pọ́nlẹ́ o. ọ̀làdẹ̀fílà. ọ̀nà wèrè pọ́nlẹ́ o. gbogbo ìyáni lukú lukú challenge ọ̀rọ̀ la bí. lukú lukú wá kiri ní báyìí. ẹgbẹ́ kí lóde tó jẹ́ kókó òun ló fi máa ń sọ pé lukú tó ti ṣe kiri. lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ la bí gbogbo lágẹ̀lú. nine six seven fm ṣé mo bá. níbàdàn yìí. níbàdàn. òun náà jẹ́ kó. ọ̀nàdẹ̀fílà. ṣe bẹ́ẹ̀ Alhaji Greenland Alhaji Kazeem Greenland àwọn dà. Aláṣẹ Greenland ò tẹ̀. Bọ̀dá yóò jẹ́ sinmi. Àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ Bàbí Kókó ń bì lo ààrẹ Mùsùlùmí gbogbo olódó. Olódó fẹ̀ gan o. Àti tílé toko tẹ̀yìn odi Bàmí Lánìyàn náà ni máa sọ bẹ́ẹ̀. Olódó fẹ̀ olódó yẹn ṣe kékeré o ọ̀dọ̀ ìjà ṣọ́bà iná. bàbí ọlọ́nìyàn ẹ̀yin náà káàbọ̀ àbúrò olífì dàbí. bọ́bọ̀. ẹ káàbọ̀ sáàrin wojú òní tì yín. ìjà ṣọ́bà ìta sílẹ̀. yes kẹ. bọ́bọ̀. yes. ẹja pọ̀ sí recognition iná àmọ́ bẹ́ẹ̀. ok. ẹja tó nítumọ̀. all right. nígbà tọ́ta wáyé ẹja tó pàṣẹ pẹ́lú máa bọ̀ lórí stéèjì. ẹnjìnìà Sulaiman Adigun Maitama. kákọ́kọ́ gbé èèyàn mẹ́ta ná sórí stéèjì kákọ́kọ́ dìklẹ̀ lọ́ọ̀kì pé èèyàn mẹ́ta ló ti di owó ná. pàṣẹ ń bá wọn. ká mọ tá a wá ṣe bí gangan. ó ń bá wọn bà mí ya fọ́tò ni. ẹ̀jẹ̀ pẹ̀lẹ́ yìí máa pe pàṣẹ bóòlù sórí stéèjì báyìí. àti ẹ̀gbọ́n wa yẹ mí. nígbà ìbọn yìí sẹ́kì nìyẹn ó lágbára. ọ̀pẹ̀ ìwà àbúrò ìṣe. àbúrò ìṣe. Mr. Correct ọ̀gánlá student. ẹ máa bọ̀ lórí stage yìí. ẹnjìníà tó ń kọ fújì global wẹ̀yẹ̀ ìdáfọ́tò. ẹnjìníà tó ń kọ fújì global wẹ̀yẹ̀ ìdáfọ́tò. àmì tó package ó lágbára o. wọn bàtà òfò kan wà tó ń tà lọ́nà sọ́ọ̀nì. orí ni ń bá wọn wọnú ẹ̀mọ́ láyé. bàtà rèé ó yàtọ̀ sábà tó ṣì. òbí náà máa ń ta inú mi náà máa ń dán.